mo kì í káàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kíjì abiona lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ìlúmọ̀ọ́ká ló túyáyá túyáyá síta láti wá sí ọ̀dọ̀ ìlúmọ̀ọ́ká òṣèré ni Fẹ́mi Adébáyọ̀ ní ìlú Èkó bí ó ti ń ṣe ayẹyẹ ìfilọ́lẹ̀ sinimá rẹ̀ tuntun Agẹṣinkólé ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ohun tí àwọn ènìyàn ń sọ tí wọ́n sì ń kan sáárá sí Fẹ́mi Adébáyọ̀ bí ó ti gbé ìfil ìfilọ́lẹ̀ sinimá tuntun agẹṣinkólé gba ọ̀nà àrà léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré pàápàá wà nínú aṣọ iṣẹ́ tí oúnjẹ èyí tó jẹ́ ti ìbílẹ̀ àwọn ẹṣin àti ohun gbogbo tó ní í ṣe pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kò gbẹ́yìn níbẹ̀ ọjọ́ ijó ọjọ́ orin ọjọ́ ìlú àti ọjọ́ ìgbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ gbáà ni ẹ jẹ́ kí a wo bó ti lọ àṣà àtiṣe wa rich gan àṣà àtiṣe wa dẹ̀ pọ̀. gbé àṣà wa ó gbé ìṣe wa lárugẹ ní tipasẹ̀ ara mímú àti a lot of things in the movie. ẹ jọ èwo lélẹ̀ tẹ́tù gbé dání. eléyìí ni àwọn oníyorùbá ń pè ní balógun balógun means ẹni tó ń ṣe kí ni tí máa ń jà níwájú ogun. Ah! ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án níbi tí oníjó ti ń jó táláyọ̀ ń yọ̀ bẹ́ẹ̀ ni àwọn kan ń sorí lórí ìtàkùn ayélujára bí àmì ẹ̀yẹ Grammy Award ti ọdún yìí ti bọ́ sí ọ̀dọ̀ ọmọ ilẹ̀ adúláwọ̀ ìyẹn Angelique Kidjo tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí kú oríire nígbà tí àwọn kan fi ìkọminú wọn hàn lórí ayélujára tí wọ́n ń sọ wípé Wizkid tó ní àkórí orin Essence òun gan lẹni tí àmì ẹ̀yẹ ọ̀hún tọ́ sí ṣùgbọ́n tí wọ́n lọ gbé fún Angelique Kidjo léètò ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ènìyàn sì ń sọ wípé ohun tó burú gbáà òun ni eléyìí nígbà tí àwọn mìíràn sì ń sọ wípé Angelique Kidjo gan òun ló tọ́ sí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà akọrin ni Bimbo Badmus onífadé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Madiva òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé òun kò ní gbàgbé ìrìn àjò eléyìí tí òun rìn lọ sí orílẹ̀-èdè Dubai láti kọrin níbi ìfilọ́lẹ̀ kẹ̀mítì èyí tó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn òṣèré orí ìtàgé òṣèré àti sinimá lórílẹ̀‐èdè nàìjíríà bímbọ badmus ló lo ìtàkùn ayélujára insta story rẹ̀ àti whatsapp story rẹ̀ láti sọ wípé ọ̀nà tí òun gbà ṣiṣẹ́ òun níbi tí òun lọ rèé léè tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n jẹ́ olólùfẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní kan sáárá sí i bímbọ madiva òun ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àlàyé àwọn nǹkan wọ̀nyí bí ó ti ń kọrin ló ní níbi ìfilọ́lẹ̀ sinimá náà ẹ ká wò díẹ̀ níbẹ̀. Sweet Madiva, let's bounce. Maximum, maximum, maximum. All the way from Nigeria to the back. Oh, oh, oh, oh, oh, No, no, no. nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká akọrin DJ Cuppy olóòtú lo ìtàkùn ayélujára ti rẹ̀ pẹ̀lú láti sọ bí inú rẹ̀ ti dùn tó tí olódùmarè fún òun ní àǹfààní láti ṣeré lórí ìtàgé tó sì kọrin níbi ayẹyẹ àádọ́rùn ọdún ìyá bàbá òun DJ Cuppy ló lo ìtàkùn ayélujára rẹ̀ wípé ó ti tó ọdún méjì tí òun ti tẹ orílẹ̀-èdè Nàìjíríà látàrí bí òun ti kọjú sí ìwé òun ní Oxford tó sì sọ wípé ó ṣe pàtàkì sóhun láti mọ ìwé àti àṣeyọrí lẹ́nu ẹ̀kọ́ ṣùgbọ́n òun ní láti wá sí orílẹ̀-èdè nàìjíríà nítorí ayẹyẹ ọjọ́ ìbí màmá èyí tó jẹ́ màmá bàbá òun tí òun sì ṣeré wípé ọdún méje sẹ́yìn ló ń ṣerú eléyìí níbi ayẹyẹ ìsìnkú bàbá bàbá òun ẹ jẹ́ kí a wò díẹ̀ bí ó ti ṣeré lórí ìtàgé náà tí màmá òun sì dìde láti fi ìdúró yẹ́ ẹ sí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ẹni bá mọ èbú òṣìkà ó yẹ kó lè mọ yíyan ẹni rè èyí ló fà á tí ọ̀dọ́mọdékùnrin ni orin ayọ̀ mísípòdé fi ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn alátẹ̀lé rẹ̀ lórí ìtàkùn ayélujára Instagram bí wọ́n ti pé ẹgbẹ̀rún kan àwọn alátẹ̀lé ọ̀dọ́mọdékùnrin ọ̀hún òun ló ní ẹ̀bùn láti máa kọrin àti láti máa fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn hàn lórí ìtàkùn TikTok àti Instagram tó sì sọ wípé ó jẹ́ ohun tó dùn òun nínú púpọ̀ bí àwọn tí wọ́n ti tó ẹgbẹ̀rún kan àwọn àwọn ènìyàn ti ń tẹ̀lé òun lórí ìtàkùn ayélujára báyìí ọmọkùnrin ọ̀hún orin ayọ̀ ló fi àwòrán kan ló fi dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn alátẹ̀lé rẹ̀ wípé kì í ṣe ohun tó rọrùn rárá kó o tó rí ẹyọ ènìyàn kan tẹ̀lé ọ lórí ìtàkùn Instagram àfi ẹni tí Olódùmarè bá ti fi àánú sí lára àti wípé ó jẹ́ ohun tó dùn mọ́ òun gidigidi láti ní ẹgbẹ̀rún kan ó ti lé díẹ̀ báyìí ní àwọn ènìyàn tí wọ́n ń tẹ̀lé òun lórí ìtàkùn ayélujára orin ayọ̀ Bísí Pòdé ń sọ wípé ẹ ṣé o ẹ̀yin ẹgbẹ̀rún kan ènìyàn alátẹ̀lé àti olólùfẹ́ lórí ayélujára Instagram ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún èmi gan ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tọ́ sí ààrẹ tó jẹ́ wípé ẹ nílò nírú àsìkò yìí ẹni tó sọ ọ̀rọ̀ yìí ni gbajúgbajà oníròyìn ni bàbá Délé Mọ̀mọ́dù lásìkò tó fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tó ti ń sọ wípé òun darapọ̀ pẹ̀lú ìdílé Ọ̀tẹ́dọ́lá láti kí màmá Ọ̀tẹ́dọ́lá ẹni tó pé àádọ́rùn ọdún lórí òkè èèpẹ̀ kú ayẹyẹ ní níbi tí ó ti ń sọ èyí lọ́wọ́ ní ọ̀kan nínú àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára kọ sábẹ́ rẹ̀ wípé ẹ wá wo adíje dupò ààrẹ lórí ìtàkùn ayélujára wípé adíje dupò ààrẹ orí ayélujára nìkan ni Délé Mọ̀mọ́dù tí Délé Mọ̀mọ́dù sì dá lóhùn lórí ìtàkùn ayélujára náà wípé bẹ́ẹ̀mí bá jẹ́ adíje dupò ààrẹ lórí ìtàkùn ayélujára òun gan ni ààrẹ eléyìí tí ó jẹ́ ààrẹ orí ayélujára tí ó mọ̀ tìfun tẹ̀dọ̀ ohun tó lè tún orílẹ̀-èdè Nàìjíríà síwájú ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká òṣèré Yọ̀mí Fábíyì ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé àwọn yóò ṣe ẹ̀yẹ tó tọ́ fún gbajúgbajà Dẹ̀jọ Túfúlù ẹni tí ó rèwàlẹ̀ àṣà nílọ́lọ́ yìí Yọ̀mí Fábíyì ló sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti ṣàbẹ̀wò sí ilé Dẹ̀jọ Túfúlù tó sì ṣe fọ́nrán fídíò bí àbẹ̀wò ọ̀hún ti lọ léyìí tó kọ́ sí abẹ́ ẹni tó ṣiṣẹ́ takuntakun nínú iṣẹ́ àmúlùdùn léyìí tó sì jẹ́ wípé àwọn gbọ́dọ̀ sa gbogbo ipá wọn láti ṣe àkójọpọ̀ àṣálẹ́ orin àti àṣálẹ́ fún àwọn òṣèré láti yẹ ìlú mọ̀ọ́ká òṣèré ọ̀hún ẹni tó rè wàlẹ̀ àṣà ìyẹn dẹ̀jọ tún fúlù sí ẹ jẹ́ ká wò díẹ̀ nínú ẹ̀. Nobody fit in my life. Oh, oh, kill a now. Abọ́kí ti gbé tu olè náà. Ẹ má jẹ́ kó tó náà. Kó tó náà. Nabẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí yóò. suffer. I back to you, me tremble. ẹlẹ́ẹ̀kẹta mi ò lè gbarú ẹ̀ òun ló jáde lẹ́nu gbajúgbajà adẹ́nipòṣónú wòlíì àrólé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń gbé fọ́nrán fídíò ọ̀hún káàkiri orí ìtàkùn ayélujára fọ́nrán fídíò wo là ń sọ nípa rẹ̀ òun náà ni ti tọkọtaya kan ní àsìkò tí àwọn méjèèjì ń gbìyànjú láti fi ẹnu kóra wọn lẹ́nu níbi ayẹyẹ ìgbéyàwó wọn níbẹ̀ ni ọ̀kan nínú àwọn ènìyàn kan tí a kò mọ̀ ti tẹ ọṣẹ inú agolo eléyìí tí wọ́n fi máa ń yí àwọn ìyàwó sí tó jẹ́ wípé òkè ni wọ́n máa ń ṣùgbọ́n déédéé ẹnu ọkọ àti ojú ìyàwó gan-an ó ní wọ́n tẹ ilé sí lórí ìtàkùn ayélujára náà léyìí tó mú kí wòlíì àròlé sọ wípé ènìyàn kan gbìyànjú láti ṣerú rẹ̀ fún òun lọ́jọ́ tí òun ṣe ayẹyẹ ìgbéyàwó òun iṣẹ́ lòun kí fún onítọ̀hún tó sì sọ fún pé láyé ẹ tó bá tún ṣerú ẹ̀ léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa sọ wípé ìkà lẹni tó tẹrú ọṣẹ bẹ́ẹ̀ sójú ọkọ àtìyàwó lásìkò tí wọ́n fẹ́ fẹnukonu ẹ jẹ́ ká wo bí fọ́nrán náà ṣe lọ. Oh my God. ẹlẹ́ẹ̀kejì di àsìkò yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń ṣe okú oríire sí gbajúgbajà òṣèrékùnrin ni Alesh Sanni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Alesh bí ó ti ṣe fọ́nrán fídíò àti àwòrán ọlọ́kan-ò-jọ̀kan nípa ilé rẹ̀ tuntun tí Olódùmarè ṣẹ̀ṣẹ̀ ṣe fún un Alesh Sanni ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run tó sì sọ wípé ẹ̀bùn àkọ́kọ́ tóun lè fún ara òun fún ayẹyẹ ọjọ́ ìbí òun tó ń bọ̀ lọ́nà òun ni ilé tí Olódùmarè kọ́ fún òun yìí tóun sì ti ṣe àṣeyọrí lórí rẹ̀ lé eléyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn ìlú mọ̀ká gbogbo máa sọ wípé ó kú oríire o àlẹ́ẹ̀ṣì ilé náà kò ní di ìbànújẹ́ fún ọ láíláí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà orí ayélujára tó jẹ́ olùgbaninímọ̀ràn lórí ọ̀rọ̀ ìgbéyàwó àti ìbáṣepọ̀ ìfẹ́ Blessing Nkiruka tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tún mọ̀ sí Blessing CEO ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àfihàn bí ó ti ń kó inú ilé tuntun tí Olódùmarè kọ́ fún un léètò ń sọ wípé ẹ wò ó eléyìí yìí fún àwọn tí wọ́n jẹ́ oníròyìn orí ayélujára tí wọ́n máa ń rò wípé irọ́ ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wò ó ilé mi gangan ni mò ń kó wá ó ní ọ̀rọ̀ tó gba orí ayélujára kan lẹ́nu gbajúgbajà agbaninímọ̀ràn lórí ọ̀rọ̀ ìfẹ́ àti ìgbéyàwó yìí blessing ceo bí ó ti ń kó aṣọ tó sì ń kó àwọn bàtà rẹ̀ wọnú ilé eléyìí tí olódùmarè jogún fún ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. we are still outside. Outside. We are still outside. Outside. We are still outside. Outside. Let's go inside. Inside. It's not easy. kò ní fún ajábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ ká máa rántí wípé mọrírì ìfẹ́ tí àwọn ènìyàn fi hàn sí ọ ó lè má ṣeyebíye lójú rẹ ṣùgbọ́n ó ṣeyebíye lọ́kàn wọn á jù ṣe ṣògo rẹ nìkejì àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.